gbèsè gbèsè gbèsè ṣùgbọ́n èlò tàǹtà. ẹ má bínú sá. kí ni kí má bínú what is with your novel sá. gbèsè gbèsè rẹ sorry sorry ah, sá. ayé ah, ah, mi ayé mi sorry sorry sá. ìwọ bá mi rọ̀jẹ̀ fún mi ìwọ bá mi rọ̀jẹ̀ fún mi ok ta ló fẹ́ kó sanwó sí. ewo ranu ewo ranu ó bá mi ràn jẹ fún mi kí ló sorry sir sorry sir sorry sir. owó ni mo fi rà náà owó ni mo fi ra mọ́tò náà. for which for, for this one. oga no vex i no know i no know my body just sit down no you should know hmm. let me call them at the uh, uh, erechukwu eh, eh, eh, he said that oh one leaf laugh just came now where i park my motor and they break my side mirror. oga oga i want oga. to know the the latest price uh, one thirty-five thousand uh, that's the seventy thousand for the tune because I know by this time tomorrow morning he might be breaking the second one so that he can just buy it at once. I'm Ngwanu, thank you.